jákọ́bù orí kẹta ẹ̀yin ará mi kí ọ̀pọ̀lọpọ̀ yín má máa jìjàdù láti jẹ́ olùkọ́ni kí ẹ mọ̀ pé ìdájọ́ ti àwa olùkọ́ni yóò le nítorí gbogbo wa ni à ń ṣe àṣìṣe ní ọ̀pọ̀ ìgbà bí ẹnikẹ́ni bá wà tí kò sí ọ̀rọ̀ sọrí a jẹ́ pé olúwa rẹ̀ pé ó lè kó gbogbo ara rẹ̀ níjàánu tí a bá fi ìjánu sí ẹṣin lẹ́nu kí wọ́n lè ṣe bí a ti fẹ́ a máa darí gbogbo ara wọn bí a bá ti fẹ́ bí àpẹẹrẹ ẹ wo àwọn ọkọ̀ ojú omi bí wọ́n ti tóbi tó tó jẹ́ pé afẹ́fẹ́ líle ní ń gbé wọn kiri síbẹ̀ ìtukọ̀ kékeré ni ọ̀gá àwọn atukọ̀ fi ń darí wọn sí ibi tí ó bá fẹ́. bẹ́ẹ̀ ni ahọ́n ẹ̀yà ara kékeré ni ṣùgbọ́n ìhàlẹ̀ rẹ̀ pọ̀ ẹ wo bírà tí iná kékeré lè dá nínú igbó ńlá iná ni ahọ́n ó kún fún àwọn nǹkan búburú ayé yìí nínú àwọn ẹ̀yà ara wa ahọ́n ni ó ń kó nǹkan ibi bá gbogbo ara a máa mú kí gbogbo ara wa gbóná iná ọ̀run àpáàdì ni ó túbọ̀ ń fún wọn ní agbára gbogbo ẹ̀dá pátá àti ẹranko ní àti ẹyẹ àti àwọn ohun tí ń fàyà fà àti àwọn ẹran omi gbogbo wọn ni ènìyàn lè so lójú rọ̀ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó kápá ahọ́n nǹkan burúkú tí ó kan pa ni ó kún fún oró tí ó lè pànìyàn kíákíá ahọ́n ni a fi ń yin olúwa àti baba ohun kan náà ni a fi ń ṣépè fún ènìyàn tí a dá ní àwòrán ọlọ́run láti inú ẹnu kan náà ni ìyìn àti èpè ti ń jáde ẹ̀yin ará mi kò yẹ kí èyí rí bẹ́ẹ̀ ǹjẹ́ omi dídùn àti omi kíkorò lè ti inú orísun omi kan náà jáde ẹ̀yin ará mi ṣé igi ọ̀pọ̀tọ́ lè so èso ólífì tàbí kí àjàrà kó so ọ̀pọ̀tọ́ ìsun omi kíkorò kò lè mú omi dídùn jáde ẹnikẹ́ni wà láàrin yín tí ó gbọ́n tí ó tún mòye kí ó fi hàn nípa ìgbé ayé rere àti ìwà ìrẹ̀lẹ̀ tí ó fi ọgbọ́n hàn ṣùgbọ́n tí ẹ bá ń jowú ara yín kíkankíkan tí ẹ ní ọkàn ìmọ̀ ẹni nìkan ẹ má máa gbéraga kí ẹ má sì purọ́ mọ́ èyí kì í ṣe ọgbọ́n tí ó wá láti òkè ọgbọ́n ayé ni gẹ́gẹ́ bíi ti ẹran ara àti ti ẹ̀mí burúkú níbi tí owú àti ìlara bá wà ìrúkèrúdò àti oríṣiríṣi ìwà burúkú a máa wà níbẹ̀ ṣùgbọ́n ní àkọ́kọ́ ọgbọ́n tí ó ti òkè wá jẹ́ pípé lẹ́yìn náà a máa mú àlàáfíà wá a máa ṣe ẹ̀tọ́ a máa ro ọ̀rọ̀ dáradára a máa ṣàánú a máa so èso rere. E kì í ṣe ẹnu méjì kì í ṣe àgàbàgebè àwọn tí wọ́n bá ń fúrúgbìn ire pẹ̀lú àlàáfíà yóò kórè àlàáfíà.